السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله أدا وقفنا الله أباتي تتوشي بكم وطلعي نيرو tí wọ́n ya pa ara wọn nínú ẹ̀sìn kàánù ṣíà á ìyapa yìí ló wá lídìdí wípé di oníjọ ìjọ ọlọ́kan òjọ kan lásìkò àmínú òun fi ṣe ní ilé anábì òyìnsára wọn torí pé kìí ṣe ìlànà rẹ ní ìpín oríṣiríṣi ọ̀rọ̀ làwọn àáfàá sọ lórí pé àwọn wo gan làwọn tó pín yẹlẹyẹlẹ yìí tí a wá lọ́nu tafsir imam tabari rahmatulah alayhi wọn kó àwọn ọ̀rọ̀ àwọn àáfàá wa lórí pé ta ni aya yìí ń bá wí ní àwọn yahudi àtàwọn sọ́ra lọ́pọ̀lọpọ̀ ti sọ. àmì sọ pé àwọn alùlẹ̀ àhùwà àwọn onífẹ̀ẹ́ ló wà bídà àtàwọn oníbídà àlùmínà àdéhìlì ọmọ nínú àwọn àjọ yìí kódà mi àtúnyẹ pé àwọn alkawari jìnnà ń báwí wọn mi ní àwọn rọfídọ ni ìyẹn tá a mọ̀ sí àwọn ṣíà ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n ní ọ̀rọ̀ náà ni pé gbogbo ẹnikẹ́ni tí ó bá ti yapa ìlànà ànábì mínẹ́lì ó mọ̀ mi sàbẹ́kọ̀ nínú àwọn àjọ tó ti ṣíwájú ni àti umma wa yìí náà gbogbo ẹnikẹ́ni tó bá ti ya pátá nẹ́bí gbé wa òun náà ni àyà yìí ń bá wí ọlọ́ni eré anábì òwe ṣe ara wọn innama amruhum ila Allah ẹ̀sán ẹsẹ̀ kálukú wọn gbà lọ́wájú ọlọ́run ọba ní ti ń kálukú wọn ṣe níṣẹ́ yóò rí wájú ọlọ́run. ثم ينبئهم بما كانوا يفعلون يوسف ان كان لكني رونتي فاني من جاء بالحسنة من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون ọlọ́run ní man jaa bil hasana ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ rí tó ṣiṣẹ́ dáadáa torí pé tí à ń pè ní dáadáa yóò jẹ́ tí ẹsẹ̀ fọwọ́ sí ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ dáadáa adúnà afẹ́tẹ́ ní alhassan ahuna bimana tawhid ẹgbẹ́ tó bá mọ́ lọ lọ́kàn tí ò ṣẹbọ tó bá ṣiṣẹ́ dáadáa dáadáa yìí lè jẹ́ alqawliya ó lè jẹ́ nta fẹnu sọ bí kéèyàn sọ gbólóhùn shahadatain alkalimatul musharrafa gbólóhùn tó dáa jùlọ la ilaha illallah àbí kéèyàn ti al-adhkar ìmọ̀ràn ti ọlọ́run bilisan pẹ̀lẹ́nu tasbih lèyàn ṣe ní subhanallah tahmidi lè ṣe alhamdulillah tahlili lè ṣe la ilaha illallah istighfaru lè ṣe ìwà àforíjì lọ́dọ̀ Ọlọ́run gbogbo ìtẹ́yẹ bá ṣe ń bẹ̀ níṣẹ́ ẹnu oníwà nínú alhassana bákan náà ní tilawatul qur'an ìmáka alqur'an nínú táǹfẹ̀ẹ́nú ṣe níṣẹ́ dáadáa tó dáa ní kí ẹ máa ka ọ̀rọ̀ ọlọ́run ọba torí ẹni tó bá ka harafi kan péré ẹni tó bá ka harafi kan ládàá mẹ́wàá ní òrì nínú alukur'an tó bá tó wọn ka bìtà dábòrì wọ̀tà amọ̀l ní ká ti ronú sí ìka ti wòye bẹ́ẹ̀ ni ládàá yóò tó máa ṣe kí ni yóò máa pọ̀ sí i bákan nu iṣẹ́ ẹnu tó dá tó yẹ ká máa ṣe náà ní àdúà ká máa bẹ lọ́wọ́ ọba ká máa jí rẹ bẹ̀ síwájú ọlọ́wọ́ ọba nínú iṣẹ́ olóore tá a máa ń fẹnu ṣe ni ọlọ́run subhanahu wa ta'ala ó sì fẹ́ ká pé òun ó ní ká pé òun òun dá wa lóhùn bákan náà lànà bá musa sọlá jẹ́ kó yọ apẹ́ ní mọ́ ńlá mùyẹ́ sàlùlá ẹnikẹ́ni tí bá béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́ yàgùdọ̀ bàálì ọlọ́run sì tún máa bínú sí ọlọ́run bá fẹ́ ká pé òun nínú iṣẹ́ ẹnu tá a máa ń ṣe òun ni àdúà bákan náà al-amru bil ma'ruf wa nahyi anil munkar ìmọ̀ pàṣẹ dáadáa ìmọ̀ kọ̀bàjẹ́ pẹ̀lẹ́nu ilé náà ló kó sínú al-wa'z wal-irshad ìmọ̀ ṣe wáàsí ìmọ̀ tọ́nisọ́nà wa taqdimu nasiha ìmọ̀ ṣe nasiha fúnni eré nínú iṣẹ́ tá à ń fẹnu ṣe tí ó ala nabi ni wọ́n fẹ́nu ṣe àsàlátù fanabiwa Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam ní o ṣe olórí ni fanabiwa Muhammad sallam tó ní mọ̀ sallallahu alayya wahida ẹni tó bá sọ àsàlátù kan fún mi sallallahu alayha biha ashara ọlọ́ọ̀fin mẹ́wàá yóò fi dá padà fún àwọn kama qala rasul ní àwọn iṣẹ́ tá à ń fẹnu ṣe tó pọ̀ ní àsàlátù náà wá àtàwọn iṣẹ́ míì náà tẹ́ pé ní ń jáde wá láti ẹnu wa bákan náà wà lè fi ìléyà àti tá à ń fi ara ṣe iṣẹ́ tá à ń fara ṣe wàhálà ara ṣe ha àsọ̀lá inú yìí tó tóbi jù mẹ́lẹ̀ ni pé ká kírun fọlọ́run ọba inú yìí tóbi jù nínú iṣẹ́ tá ń fi ara ṣe táwa sọ pé ní èèyàn ṣe dáadáa inú tákọ̀ máa wò nínú dáadáa tó ṣe náà ni pé ṣé ń kírun ṣé ń kírun àbẹ̀pá ẹni dáadáa ni àtàwọn iṣẹ́ mi tá ń fara ṣe fi ká gbàwẹ̀ fi ká ṣe jihad fi sabilillah fi ká ṣe kìràkìtà síbi iṣẹ́ ọlọ́run ọ̀dáwàtò ilallah àti pèpè sójú ọ̀nà ọlọ́run ọba inú àwọn iṣẹ́ yìí ó lè jẹ́ az-zahirati wal-batina ó lè jẹ́ ìtọ́ràn táyìn ó rí lágbájá ń ṣiṣẹ́ ń ṣiṣẹ́ ó sì lè jẹ́ al-batina tó pamọ́ ẹni tó gbára lọ́lọ́run sìn inú ọkàn rẹ̀ ló wà àkàlẹ́ máa lórí pa rẹ̀ nínú iṣẹ́ tí ń ṣe ẹni tó ní àtàkùwà ìpáyọ̀ ọlọ́run inú ọkàn rẹ̀ ló wà ó kàlẹ́ máa jẹ jáde nínú ìhùwàsí rẹ̀ bákan náà ẹni tí ó ní al-khawf min Allah ẹni tí ń bẹ̀rù ọlọ́run inú ọkàn náà nílé iná wà á máa lórí pa rẹ̀ lára rẹ̀ ni nínú àwọn iṣẹ́ dáadáa yóò lè jẹ́ al-muta'alliqati bi haqqillah ó lè jẹ́ ètò ní í ṣe pẹ̀lú wọ́ọ̀tọ́ ọlọ́run bí ká kírun ọlọ́run là ń kírun fún bí ká gbàwẹ̀ ọlọ́run là ń gbàwẹ̀ fún ọlọ́run là ń ṣe hajj fún àwòhákè kálíkè àbí tó ní í ṣe pẹ̀lú ìwọ ẹ̀dá ọlọ́run ọba kéèyàn pé wọ àwọn èèyàn fún yẹn láì fi pamọ́ bí wò bí bí wọ ọmọ bí wọ ọkọ bí ọwọ ìyàwó bí wọ olórí bí wọ aládùúgbò àti ẹnikẹ́ni tí ó bá níwọ̀ lórí wa ká fún. gbogbo dáadáa yìí ọlọ́run ní ẹni tó bá ṣe dáadáa ní àwọn tá a sọ yàtọ̀ yìí tẹ́ tá a mẹ́nubà nínú iṣẹ́ dáadáa tó bá ṣe tó wá pàdé ọlọ́run faláwo aṣèrò amúsáàléhà mẹ́wàá ni ó fi gbà padà aza akọlù mọ́yà kónú mi náà tẹ̀dẹ̀ẹ́f eléwàá ni tó kéré jù nínú àdìpẹ̀lẹ́ tán fún tọ́rọ wà ní gba mẹ́wàá ìlà sábà omi o lè táìsì ẹ̀ tí ì dé seven hundred bóyá mẹ́wàá tẹ̀lé mi bóyá twenty bóyá thirty gbé tó kéré jù yóò gba mẹ́wàá torí pé gbogbo àwọn èèyàn tó ń ṣiṣẹ́ dáadáa bákan náà kọ́ nípò wọn bákan náà kọ́ ni àníyàn tó fi ṣe rí dáa mẹ́wàá ló kéré jù ní ṣùgbọ́n tó ń gbà ó tó jù bẹ́ẹ̀ lọ tí àníyàn wọn bá dáa ẹni tó bá ṣe kejì ńkọ́ àmọ́ ń ja abisẹ́yìí a ẹnikẹ́ni tí yóò bá ṣe ń tí ò dáa kẹba ẹ sọ ti dáadáa náà bẹ́ẹ̀ náà làbúrú náà wà àsẹ́yẹ á aná àbáta tún sí àlùkùfùn aná àtọ́tún sí àṣírí ìyẹn lọ̀gá aburú ni àwọn míì nínú aburú iṣẹ́ aburú tàfárọ̀ àti àníhùmọ̀ tán yapa láàrin tán ya lórí méjèèjì wọn pọ̀ jantirẹrẹ tí ò níye. aburú yìí náà ó lè jẹ́ alkauliya ó lè jẹ́ téèyàn fẹnu sọ ìtó tóbi jù náà ní kẹlímọ́tò lè kófòrò téèyàn sọ gbólóhùn kúfúrú jáde lẹ́nu nínú iṣẹ́ aburú ni àtàwọn nǹkan míì téèyàn fẹnu sọ bí kó máa búyàn nínú iṣẹ́ aburú ni torí àdébí ní sibáàbù lè mùsùlùmí fòṣókó wà kìtàlùhù kófòrò ìmọ̀ abú mùsùlùmí ìwà kòkí ni ìmọ̀ bá mùsùlùmí jà ìmọ̀ bá mùsùlùmí jà ìwà ìwà kẹfìrí ni bákan náà aláàánà ìmọ̀ ṣépè inú iṣẹ́ ẹnu tí ó dání kéèyàn máa ṣépè fún yàn anábà àwọn sọ́lá ó jẹ́ pé apẹ́ni lẹ́sàl mu'min làánà mùsùlùmí ò gbọ́dọ̀ máa jẹ́ ìlépè ìmọ̀ sọ̀rọ̀ ẹni lẹ́yìn ìmọ̀ pẹ̀gẹ́ ní nínú téèyàn fẹnu sọ tí ó dání ọlọ́mọ subhanahu wa ta'ala ni wala yaktab ba'dukum ba'da ẹ má sọ̀rọ̀ ara yín lẹ́yìn kápá kan má sọ̀rọ̀ apá kejì lẹ́yìn ayuhibbu ahadukum an ya'kula lahma akhihi maytan fakarihtumuh sẹ́nìkan fẹ́ máa jẹrẹ ẹnì kejì ni lókùn bẹ́ńtẹ́ ẹni láàyè gan àlẹ́ jẹrẹ èèyàn kádà kókùn bẹ́ńtẹ́ ọlọ́lẹ́yìn náà kórìíra eléyìí ẹ má sọ̀rọ̀ ara yín lẹ́yìn bákan náà ọlọ́wà subhanahu wa ta'ala sọ fún wa pé ní wailun likulli humazatin lumazah ìyà kó máa bẹ́ẹ̀ tó ń fi ọ̀rọ̀ ẹnu rẹ̀ ṣaburú síyàn ó máa ń pẹ̀gẹ́ ní àbí tó ń fi iṣẹ́ rẹ̀ ṣe aburú síyàn gbogbo eléyìí nínú tí mo ń jáde ní ẹnu yẹn tí ò dá ní àbí àwọn ọ̀rọ̀ àlùfàṣà àwọn ọ̀rọ̀ tí ò dá tí ò bá mu tí ò yẹ kó máa jáde lẹ́nu mùsùlùmí bákan náà ni àwọn iṣẹ́ tí ò bá mu bí kéèyàn máa ṣe kúfùrù bí kéèyàn máa pa nǹkan fún nǹkan míì bí kéèyàn máa bá tó yọmọlàkejì jẹ́ kéèyàn máa jẹ owó yẹn lọ́nà tí ò tọ́ kéèyàn máa ta tẹ́tẹ́ kó máa ṣe zìnà kó máa mutí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn iṣẹ́ tí ò dáa ọlọ́lẹ́ni tó bá ṣe aburú yìí náà onúgbẹ̀sán tiẹ̀ ṣùgbọ́n fàlà yóò jí sá ilá mi sì láha ṣùgbọ́n dèdè tó bá ṣe òun náà ni ó gbà láburú ìdí tó bá ṣe náà ni ó gbà wàhálà mi tàmámi àdìlì ṣìtàn àálà wà ẹ̀sánì ilé ìfihàn pé ní déédéé tọ́lọ́mọba déédéé tó pé ní ẹni tó bá ṣe dáadáa yóò dọ́bù rẹ̀ fún ẹni tó bá ṣaburú mélòó ni ó gbàjẹ́ mọ́ yóò gba ẹyọ kan rẹ̀ torí pé eléyìí náà ló bá alhikima mu ló bá ìgbé nǹkan sáàyè tó tọ́ ló bá mu tá a bá fi àpèjúwe àwa ara wa tá a fi wé lápèjúwe téèyàn bá ṣàìdá àájẹ ní àlídèdè kíní àìdá tó ṣe àájẹ ní àdèdè àìdá tó ṣe téèyàn bá fẹ́ jẹ́ nàìjíríà tó ju àìdá tó ṣe lọ kí láàmú pé kó ṣeun ọ̀sàbòsí ká àmọ̀ kó ṣe tó lọ́gbẹ̀ẹ́ kò yẹ kó tó bá wọn téèyàn bá ṣe dáadáa ẹ̀san mélòó lásán lọ́dọ̀ tiwa kí ni limitation ẹ̀san kò níye nga a tó wá ṣe náà kò wá ju báyìí náà lè wá san lẹ́sàn tó báyìí bó ṣe wù yẹn ló lè kíni tó ṣe lè gbẹ̀sán yẹn lè láti sọ pé ẹni tó bá ṣe dáadáa yóò gba mẹ́wàá ló kéré jù ìlà sábòmí àdé ìfìn gẹ́gẹ́ bó ṣe wà ní alhadis kudusi ìpele yóò wá lọ débi seven hundred torí pé dáadáa ò lópin ìyẹn lè ṣe dáadáa fún yẹn yìí kó ní tó ṣe dáadáa fún mi ní tí ìgbàgbé ẹ̀ ó sáré tí ó mọ̀ gbogbo àkínú wá ṣe tó fi tó wá tó bá ní torí pé dáadáa ò ní limitation ẹ̀sìn tá a lè fún ọlọ́ba subhanahu wa ta'ala kò ní ṣàbòsí ẹnìkan ọlọ́run ní ọ̀hún láàyè ìsìlámọ́ọ̀nù kò sẹ́ni tá a ṣàbòsí fún ọlọ́ba sọ láàyè pé ní man amila salihan falinafse ẹni tó bá ṣe dáadáa ó ṣe fúnra rẹ̀ ni wa man asaa fa bákan náà lẹni tó ṣaburú òun náà ṣe fúnra rẹ̀ àmọ́ rọ̀bù kàbìtọ̀ láàmìlì làbíd ọlọ́ba subhanahu wa ta'ala kò ní ṣàbòsí fún ẹnì kẹkẹ nínú àwọn ẹrú ẹ̀ ìdí kálukú náà bá ṣe òun náà ni ó gbà kí kálukú wáyé amúra sí iṣẹ́ dáadáa pé gbogbo dáadáa tí yẹn bá ṣe kì gbé bákan náà ọlọ́ba subhanahu wa ta'ala tí í san ní lẹ́sàn kò ní fi gbá kan bọ̀ kan nínú ayé lè yẹ ti lè ṣe dáadáa tí wọ́n fi san àbí kí wọ́n gbẹ́tọ̀ rẹ̀ kẹgbẹ́ fẹ́ lómi ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ẹ̀tọ́ kálukú náà ni ó gbà. قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا ما كان من المشركين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين ọlọ́ni kol ilé ànábì sọ fún ọ pé ní innani hadani rabbi ila siratin mustaqim ọlọ́run bọ́ bá àlékè ọlá ó fi ní mímọ́ nà sọ́nà tó tọ́ ọ̀nà tó dúró déédéé al-mu'tadil ọ̀nà tó dúró déédéé al-mutadammin lil aqaid an-nafi'a ọ̀nà tó dúró déédéé náà ló kó àkídà tó tọ́ sínú gbogbo ọ̀nà téèyàn bá fi rìn tádì sọ́kàn tó da ò bá sí ń bẹ̀ àbí pèpè táyẹn bá ń pè tí wọ́n pèpè síbi al-aqidatu sahiha tán fojú kéré rẹ̀ àmọ́ gbasẹ́gbẹ̀ẹ́ kì í ṣe pọ́nà tó tọ́ náà rìn ìlànà wọn ò dáa kódà ó jẹ́ pé ní wọ́n ń fira hàn fáwọn ará yìí pé àwọn làwọn ń ṣe dáadáa àwọn làwọn ń lẹ́mìí àwọn èèyàn lójú àwọn èèyàn ń sọnù lọ àwọn là ń pè wọ́n padà máa ń fi hàn sáwọn èèyàn tá a bá ti wo àkídà wọn tá a mọ̀ sí àdìsọ́kàn tí ò bá ti dúró déédéé tán pèpè síbi tó dúró déédéé eléyìí sọ̀nà tó tọ́ bákan náà wal a'mali salihah. ọ̀nà tó dúró déédéé náà ni àmọ́ mara ẹṣẹ́ olóore tí wọ́n pèpè sí ń bẹ̀ ẹni na pèpè sí ọ̀nà aburú wọ́n pèpè sí irun wọ́n bá pèpè sí pẹ̀lẹ́nu kọ́ wọ́n pèpè sí nílànà tó bá nànà Muhammad sallallahu alaihi wasallam tó bá mu torí ààrẹ nìkẹ́kẹ́ tó gbégbá adáwà dání tí ò ní pèpè sí irun ṣùgbọ́n irú ìlànà a máa fi kì àtàwọn olóore míì ọlọ́run subhanahu wa ta'ala ó ní kánẹ́bí sọ fún wa pé ọlọ́run fi ní mọ̀nà sọ́nà tó tọ́ alẹ́sẹ̀ alẹ́ ilẹ̀ anbiya wal mursalun ọ̀nà táwọn ànábì ọlọ́run wà lórí ẹ̀ àtàwọn òjíṣẹ́ ọlọ́run fi mí mọ̀nà náà ọ̀nà náà sì gbogbo aná à ń bẹ lọ́wọ́ bá subhanahu wa ta'ala pé ihdina siratal mustaqim ọ̀nà wo ọ̀nà àwọn ẹni rí tọ́lọ́wà subhanahu wa ta'ala ṣàlàyé rẹ̀ fún wa nù suratu nisa pé wa man yuti illaha wa rasula ẹnikẹ́ni kó bá tẹ̀ lọ́nà àtòjíṣe rẹ̀ fa ulaika ma'a alladhina an'ama Allahu alayhim minan nabiyyina was-siddiqina wash-shuhada'i was-salihin wa hasuna ulaika rafiqa ọlọ́run lẹ́nìkẹ́ni tó bá tẹ̀ lọ́nà àtòjíṣe rẹ̀ fa ulaika àwọn èèyàn bẹ́ẹ̀ ma'a alladhina an'ama Allahu alayhim àwọn àánú àwọn tọ́lọ́ ti ṣèlérà fún minan nabiyyin nínú àwọn ànábì ọlọ́run as-siddiqin àwọn ẹni ilé àwọn ẹni òdodo was-salihin àwọn èèyàn dáadáa tó sí náà bó ṣe tọ́ àti bó ṣe yẹ. wa husna ulaika rafiqa àwọn eléyìí ni alábàáṣe tó dáa tó yẹ ká kọ́ṣe wọn ló yẹ ká wò kọ́ṣe ìlànà wọn ló yẹ ká máa rìn ọlọ́run subhanahu wa ta'ala ní sọ fún wa pé ọlọ́run ti fi mímọ́ ọ̀nà tó tọ́ ọ̀nà tó dá látọ̀dọ̀ ọlọ́run ọba ọba àlekè ọlá dínà ń kíyàmọ́ ẹ̀sìn tó dúró déédéé ní gbogbo ojúpọ̀nà ojúpọ̀nà àdìsọ́kàn ni ojúsọ́nà pọ̀nà tìjọ́sìn ni tìkáwùwàsí ni tìkátàkárà ni ti bó láti ṣe lọ́lọ́dọọdẹ bó láti ṣe láwùjọ gbogbo ẹ̀lẹ́sìn dúró déédéé mílata Ibrahim hanifa èsì tó jẹ́ lánàá ànábìwá Ibrahim hanifa ẹni tó yàgò fẹ́ bọ́ tó jẹ́ nírí ẹni tó yàgò fẹ́ bọ́ tó jẹ́ nírí ìlànà rẹ̀ lànà bàbá sálà ló gbé wá kò yàtọ̀ sẹ́ni kankan kò yàtọ̀ síra wọn nínú àdìsọ́kàn ọlọ́mọ subhanahu wa ta'ala ní kánà Ibrahim ummatan qanitan ibrahim ummata ìjọ lòun nìkan kọ́ọ̀nì tàn aṣíwájú ni ìjọ tó ní péjọ nìkan wàlámùyà ẹni tí ń sin lọ́wọ́ bá ní wàlámùyà kòmínà ni mushrikin kì í ṣe lẹ́bọ kì í ṣe lẹ́bọ ọlọ́nkpala anabi lásán mú kó wà tabi'i millata ibrahim hanifa wa ma kana minal mushrikin tẹ̀lé ibrahim ìlànà rẹ̀ nǹkan tẹ̀lé torí kìí ṣe lẹ́bọ àwọn yahudi àti nasọ́ra wọn a máa pe anabi ibrahim mọ́ra àwọn sì náà ti ń ṣẹbọ yìí ọlọ́mọ subhanahu wa ta'ala sọ pé kánabi sọ fún wa pé ní ma kana ibrahim yahudiyyan wala nasraniyyan anabi ibrahim ó ṣe júù kìí ṣe kọ́ni yó bal kana hanifa muslima ẹni tí ó bọ́ lọ́n lẹ́yọ̀ kan ní mùsùlùmí ni mùsùlùmí náà anabi wa ibrahim ìlànà rẹ̀ sì ni ó yẹ ká tẹ̀lé ọlọ́ni wa man yarghabu an millati ibrahim ẹ ní ẹnìkan tó fi ìlànà ànábì wa ibrahim lẹ̀ illa man safiha nafsa àbẹ tó ti yọ̀dẹ̀ òpònú wala qad istafaynahu fi dunya ọlọ́run la sàlẹ̀ sàlàyé fàyínà ọ̀ká wala qad istafaynahu fi dunya ẹ máa ń parí ẹ wala qad istafaynahu fi ọlọ́wà sùfánà àtàlá ní àṣálẹ́sà láyé ẹni ẹ̀sà ni tó yẹ pé ní oníkálukú náà a máa fara ti ìlànà rẹ̀ wà innahu kana fil akhirati lamina salihin tó bá di ọ̀run nínú àwọn ẹni rí náà tún ni yóò máa jẹ́ ayọ̀ izqala lahu rabbu aslim ọlọ́run nígbà fàfọ́lọ́ kọ́lá aslam tó lè rabbil alamin ó ní mo aslam tó yẹ kẹ́lìmọ̀ islam mo juwọ́ ju sẹ́lẹ̀ fún tani ọlọ́run ọba ọba àlekèọ́lá ọ̀wá sọ bí i Ibrahim bani anabi Ibrahim gbà tí ó kú àsọtẹ́lẹ̀ tó sọ fún àwọn ọmọ rẹ̀ náà ni àwọn ọmọ rẹ̀ wọ Yakub ìgbà tí Yakub náà kú àsọtẹ́lẹ̀ tó náà sọ ni yaba ní ìyá kíná sọ pé èrè ọmọ mi inna Allah ẹ̀yin ọmọ mi inna Allah astafa lakumu dina ọlọ́run ti ṣe ẹ̀sìn yìí lẹ́sà fún yín o fala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ kú lórí nǹkan kan ju kíni lọ ìsìlámù lọ bẹ́ẹ̀ làwọn ànábì ọlọ́run yòókù náà ànábì Yusuf sọ pé tawaffani muslima wa alhikni bisalihin àdúrà ànábì wa Yusuf ọlọ́run pa mí ní mùsùlùmí sì fi mí lépa báwọn ẹni rí gbogbo àwọn ànábì ọlọ́run ní ọ̀rọ̀ àdìsọ́kàn ní ìlànà kan náà náà mú wá ànábì àwọn sọ̀sọ́lá nínú hadith tó fẹsẹ̀ rinlẹ̀ ó ní nahnu ma'ashirul anbiya àwa àjọ ànábì tẹ̀ yìí àbùnà ìlà alat ọ̀rọ̀ rẹ̀ bí ẹni tí ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ bí dínú náà wá ètò ajẹ́ pé ẹ̀sìn kan náà ni pé ẹni tó pè ní àbùnà ìlà alat ni pé ẹni tí bàbá rẹ̀ níyàwó tó ṣe kíni tó pọ̀ tí ọ̀tọ̀tọ̀ wá bí wọn ni wọn máa pẹ́ ń tẹ̀gbọ́n tàbúrò ṣùgbọ́n bàbá kan náà ni ìyá ọ̀tọ̀tọ̀ tó bí wa ìyẹn ń rì fáà sí pé ṣẹ̀rí àta gbé wá ó yẹ yàtọ̀ síra wọn bí Musa ṣe kírun ṣe kíni ó lè yàtọ̀ sí ti Isa ti Isa ti yàtọ̀ sálẹ̀ bí àwọn Musa sálá dínú náà wá ẹ̀yẹn pé ìpìlẹ̀ kan náà ni ìpìlẹ̀ ò yàtọ̀ àwádàgẹ́ bí ẹni tó yẹ pé bàbá kan náà ló bí wọn ṣùgbọ́n ìyá wọn kíni ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn ànábì ọlọ́run ìlànà kan náà ni wọ́n mú wá ọlọ́run asùnfàánù àtàlà ní kánábì sọ fún wa pé ní ọlọ́run fi mímọ́ nà sójú ọ̀nà tó tọ́ ẹ̀sìn tó dúró déédéé mílàtà ibrahim hanifa ìlànà ànábì wa ibrahim ẹni tó jẹ́ olùsìn lọ́n kí èsè bọ́ sọ́lọ́ wàlámúyà kùnmínà ìdìmọ̀ṣìrìkìn kì í sì sínú àwọn kínní kì í sàwọn olóńsà gbogbo àwọn tó bá fara ti sanabi Ibrahim lẹ́ni tó ń sọ̀sà ìlànà míì ni wọ́n ni wọ́n ń tẹ̀lé kì í ṣe ìlànà anabi Ibrahim aleyhisalaam torí pé anabi Ibrahim kì í sọ ló ń sà bẹ́ẹ̀ ni kì í ṣaláwo kì í ṣẹlẹ́bọ ọ̀pọ̀lọpọ̀ yẹn lẹ́ni ẹ̀dá ni wọ́n ń pè anabi ọlọ́run náà ń pè anabi Isa ni wọ́n ń pè wọ́n sì tún mọ sọ pé ní àwọn ń tẹ̀lé anabi Ibrahim ọlọ́run anabi Ibrahim aleyhisalaam kì í ṣe olóńsà ìbéèrè tó yẹ kábíra ni pé ṣé anabi Ibrahim ẹ̀sìn rẹ̀ tún pé ju tànàbì lọ ni àbí kí lọ́lọ́run fi ní kánábì kọ́ ṣe rẹ̀ ní tí ó sì yẹ méjì anabi wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà ní khairu khalqillah afdalul mursalina wal anbiya òun ni ẹni tó lọ́lá jù nínú gbogbo ẹ̀dá òun lọ́lá jù nínú gbogbo àwọn ànábì Ọlọ́run ṣùgbọ́n tá a gbọ́ yín bí ni pé ọlọ́run fẹ́ kí wọ́n mọ̀ pé ìlànà kan náà ni òun àti anabi ibrahim aleyhisselam ni wọ́n ń tọ̀ ọlọ́run subhanahu wa ta'ala sọ pé kánábì tó sọ fún wa pé ní kóòlù sọ fún wa pé ní inna salati sọ fún wa pé ìrun mi ìrun táǹkì ìrun òun náà ni al-af'al àwọn iṣẹ́ kan tá à ń ṣe al-muftataha èyí tá a bẹ̀rẹ̀ bíi tekbir an allahu akbar abẹ̀rẹ̀ rẹ̀ ni walmukhtatama yìí tá a parí bi taslim pé asalaamu alaykum wa rahmatulahi ọlọ́ni kánú mi sọ pé irun mi ti ń kí ẹ rí i pé irun ìṣe pàtàkì ní téèyàn gbọdọ̀ kóyan rẹ̀ kéré Umar ibn khattab radiyallahu anhu ó la hadha islam liman taraka as ẹnikẹ́ni tó bá fi irun lẹ̀ kó sórí rè kẹ́ fún mọ́ nínú ìsìláàmù yìí wọ́n tún wá ń sakọ pé mùsùlùmí làwa náà ṣùgbọ́n èyí kírun ni kọ́nà kó fi rán lọ́rùn nínú orí ibúlé yẹn wà tí ìbá ti kírun kí ló wá kú fún mọ́ nínú ẹ̀sìn anábìíní awwalu ma yuhasabu bihi al-abdu yawm al-qiyama as-salah inú tí wọ́n kọ́kọ́ béèrè lọ́wọ́ yẹn lọ́jọ́ gbẹ́ndé alikiyama irun ni lẹ́yìn ìgbà tó bá ti rí pé mùsùlùmí léèyàn tán tó gba ṣàdàtẹ́yìn gbọ́ irun ni.

wọn kan lọ dépò kan léni lọ kírun mọ́ ọní kò yẹ ká máa kírun ọ yé ọtí ń tó ti dépò kan tó yẹ máa kí mọ́ kọ ní la ilaha ń ṣe ó ti jùrún lọ ǹjẹ́ rí rẹ ló tóbi jùlọ àwọn nínú wọn náà ní gé ibi tó bá wọn á gé ibi tó bá wù wọn. ọ̀rọ̀ ọ̀run yín ṣùgbọ́n ara gé parí ẹ̀ ọlọ́ni wa akimi sọlá máa kírun iná sọlá tàtà ní ha ànilfa ṣáì wà lìmọ̀nkàrà torí pé irun a máa kọ díyàn bí alfahṣá ìwà jẹgẹjẹgan ọ̀rọ̀ rédérédé wà lìmọ̀nkàrà àti àwọn iṣẹ́ ìwà ọ̀rọ̀ tí a kọ̀ nínú ẹ̀sìn ọlọ́ni wà làdíkìrù ńláì akbar ìyókù àyà náà ni ìtumọ̀ pé ọba wa ń kírun o jẹ́ kéyìn àti ọlọ́run kó pọ̀ kó kàn má jẹ bọ́rọ̀ gidi lásán ṣùgbọ́n àwọn lọ gbé pé ìrun tọ́lọ̀ ń fi àṣẹ tọ́lọ̀ ń pa wá bọ́ wọn bá jáyẹ kó orin kéèyàn sátìmọ́ rántí ọlọ́run nìkan ni nígbà tó bá ń béèrè pé awọ́lu máa yọ hasabi abdiyam alikiyama pé nǹkan àkọ́tọ̀ kọ́ béèrè lọ́wọ́ ẹ̀dá lọ́jọ́ gbélé alikiyama náà ẹ̀ṣẹ̀ tá ṣe irun ni kí ni wọ́n wá tẹ́ndà ńjọ́ náà lọ. ànábì wa kírun kírun ni ó kírun ni ó kírun kú ni nínú nàṣíhà tánábì ṣe kú òun náà ni pé ń sọ fún ọ̀sán wa pé asọ́láta asọ́láta ìrun kíkí dọwọ́ yín o wà mọ̀ mọ́lákàtí àìmánukùn kẹ́ẹ̀tì ṣe dáadáa sí àwọn ẹrú tí ó bá wà lábẹ́ yín ọlọ́run ká sọ pé ní iná sọlá àti ìrun mi wà nóṣù kí adigbogbo ìjọsìn kẹ́ pípa mi àwọn fáàmì sọ pé n tá n pa nínú alhaji àti al'umara n tá mọ̀ sí alhadaya ẹran tá a fi ń ṣèjọsìn hajj àti umara ṣùgbọ́n àyà yìí wà áàmù lórí gbogbo tá a máa ṣe kíni tá bá ń pa ìyẹn gan ni tó tẹ̀wọ̀n pé gbogbo ohun tí ìbá máa pa àwọn àfáàmì tún fẹ́ ju bẹ́ẹ̀ lọ pé gbogbo ìjọsìn tí ìbá máa fowó ṣe. gbogbo tó yẹn bá máa pa sọlá sọláàtì wà nósòkì nǹkan pípa ń ṣe ọlọ́run ń fọ́ fẹ́ ti run ká lè bá a mọ̀ pé ní òfin tó dèrun ẹni tá kírun fún náà fún pé kírun mọ́rán gbogbo dán mọ́rán ọba tó máa pa nǹkan fún nǹkan mi ọ́ ní ètùtù lẹ́ ń fi yún ṣe àjòkè lẹ́ fi yún lẹ́ ń fi yún ṣe ṣùgbọ́n tí èsè ọ̀nà tó tún jọ ní tọ́lọ́mà subhanahu wa ta'ala sọ fún wa nínú suratul Kawthar pé fasalli li rabbika wanhar bọ́dọ̀ ṣe pa aláṣẹ kákìrún kó jẹ́ tọ́lọ́ náà ni pé gbogbo ohun tá a bá ti pa náà ọlọ́run la gbọ́dọ̀ pa fún wọn tó bá ń kírun fọlọ́ tó ń pa nǹkan fún nǹkan míì èyí ṣe mùsùlùmí o anábì àbúkọ̀tà sallahu ní la'ana Allah man dhabaha li ọlọ́run bá subhanahu ó ti gbé jìnnà sí kẹrẹ mọ̀nzábà hàlẹ̀ gáìrì la ẹnikẹ́ni tí bá máa ń pa nǹkan fún nǹkan míì tó yàtọ̀ fọlọ́ ni ọ̀pá sídìí ni ọ́fíìsì àṣejẹ́ ni àbọ̀ ọ̀pá fálùjẹ̀ ní gbogbo tó bá wò ó fún ọlọ́ọ̀bà sùpánà àtàlà ti gbé ẹni ohun sí kẹrẹ torí pé nǹkan pípa ìjọsìn ni tá a fún ó ń sọ fún wa pé ní ìrun táàkì àti gbogbo ohun tí àábà máa pa ẹ̀rìn wa ma wa ma ti àti gbogbo mi ẹ̀rí pé nínú òsẹ̀mí láti ń ṣe kíni láti ń kírun nínú òsẹ̀mí láti ń sọ irun níyànà ọ̀tọ̀ ó sọ nǹkan pa níyànà ọ̀tọ̀ ó sì wá kó gbogbo ayé wa tí irun náà sì wà ń bẹ́ẹ̀. yẹn là ń pè ní al-itinab fi ilmi al-balaga nítorí kíni kálíbà máa pàtàkì irun zikiru lẹ am bada al-khas apadà á sọ am lẹ́yìn gbàtà tó khas apadà kó gbogbo ẹ̀kọ́ iye tá a special yẹn kálíbà máa pàtàkì lọ́rọ̀ gbèsè ayé wa torí pé tọ́lọ́ ń bá ní kánàbí sọ ma pé wà máa yá gbogbo gbèsè ayé mi irun ti wà ń bẹ àbí òsì mẹ́ẹ̀ ó ti wà ń bẹ ṣùgbọ́n ìsọ̀run àti nǹkan pípa níyànà ọ̀tọ̀ kálíbà máa pàtàkì rẹ̀ ni wà má yáyá anábì sọ fún pé gbogbo sẹ̀mí mi pátá tí n bá wà ń lé ní tí n bá wà lórí ìrìn tí n bá wà ń bíṣẹ́ tí n bá wà nu mọ́tò tí n bá dá wà tí n bá wà pẹ̀lú àwọn èèyàn àti gbogbo iṣẹ́ téèyàn ń ṣe iṣẹ́ ọwọ́ ni iṣẹ́ ìjọba ni owó ni àgbẹ̀ ni gbogbo iṣẹ́ téèyàn bá wù kó máa ṣe tá a fi ń ṣègbésí ayé ó ti wà nù ayé pé wà má hayáyé àti gbogbo sẹ̀mí mi ayé má àti ìfì hayáàtì ẹ̀yẹ pé gbogbo ohun tí mo ṣe ní ìṣẹ̀mí mi wà má má ti àti bí ṣe kú gbogbo ẹ̀ pátá lillahi rabbil alamin ó gbọ́dọ̀ jẹ́ bọ́lá ọba subhanahu wa bẹ́ẹ̀ ṣe fẹ́ ó gbọ́dọ̀ jẹ́ lórí ìlànà ọlọ́run láàfin a ní mú ìjọsìn wa lórí irun nìkan ká ní ìhun tọ́lọ́hún ṣùgbọ́n èyí tó kù bó láṣẹ láyé wa báwa ṣe fẹ́ ni rárá bákan náà òfin kan tá a lò náà torí tá a fi ń ṣayé náà nu bí máa ń nu àwa tá a fi ń ṣayé lòfin tá a gbé kalẹ̀ òfin tá a lò náà ó gbọ́dọ̀ jófin tọ́lọ́hún ọba ọba àlekè ọlá ọlọ́ni inil hukmu illa lillah kò sẹ́ńtì kò sí ìdájọ́ kan tá a lò ju ìdájọ́ ọlọ́run ọba lọ ala ya'lamu man wa huwa al-latiful khabir tó kọ́ náà ọba tó mọ̀ ọ́n ló dá ọ́n ló mọ̀ wá òun ló sì mọ̀ tó dáa fún wa gbogbo gbèsè ayé ọpátá àti bá a ṣe kú lillahi rabbil alamin ó gbọ́dọ̀ jẹ́ bọ́nà ọba subhanahu wa ta'ala bó ṣe gbé kalẹ̀ torí pé ilé ayé tá a wá ó lófin tọ́nà ọba subhanahu wa ta'ala tó gbé kalẹ̀ tá a fi lò ọlọ́ni qala ihbitu minha jami'a ọlọ́run ní kí ìyá wa bàbá wa ádámù àti ìyá wa àwa ọ̀kan sọ̀kalẹ̀ sílẹ̀ báàdùkún lè bá ọdún àdúgbò ẹ̀rí tẹ́ bá délẹ̀ ẹ̀ mọ̀ bára yín sọ̀tá ni fa ìmọ̀ ya ti yá nẹ́kun mí ní hùdá tẹ́ bá ilẹ̀ yẹn hùdá ọ̀nà mọ̀ wà báyìí tẹ́ fi mọ̀ ṣayé faman tabi'a hudaya fala yadillu wala yashqa ọlọ́run nígbà tẹ́ bá dórí ilẹ̀ kẹ́ ẹ̀ ní gbélẹ̀ lásán ìgbà tí ọlọ́run ní kí bàbá wa ádámù máa bọ̀ lórí ilẹ̀ ó ní òfin ó wà á bá yín tẹ́bi lólẹ̀ ẹni tó bá wá tẹ̀ lófin yìí fàlàyédèl kò ní sọnù wàlà yẹ́ṣkọ̀ kò sì ní kò ní sórí ibú èyí ó tẹ̀bi lófin ọlọ́run kó sórí ibú tọ́hámà anzanna alayka al-Qur'ana litashqa ọlọ́run kalẹ̀ fún wa káwá sórí ibú ọlọ́run bá ń sìn yóò rò pé ìgbésí òfin ọlọ́run lẹ́ni àmọ́ ń ó rò pé ẹ̀fẹ́ bá tòun jẹ́ ni tajà bọ́lọ̀ ń ṣe ní ọtajà tajà bọ́lọ̀ ń ṣe ní ọrajà ṣègbésí ayé bọ́lọ̀ ń ṣe gbélẹ̀ àbí ẹ̀ṣẹ̀lú bọ́lọ̀ ń ṣe gbé kalẹ̀ wọ́n rò pé ẹ̀fẹ́ ba ìgbésí ayé àwọn jẹ́ ni ọlọ́run sì ni àṣọ kùránì kalẹ̀ ní tẹ́ṣkọ̀ pé kéèyàn wá fi sórí ibú kọ́ ilà tadhkiratan liman yakhsha aṣọ kalẹ̀ kó máa jẹ́ràn ti fẹ́ni tó fẹ́ tẹ̀ lọ́nà ọ̀bá ni ọlọ́ni òfin tẹ́ fi láyé ń bọ̀ á báyìí ẹni tó bá wá tẹ̀lé fàlàyé dìlú wàlà yẹ́ṣkọ̀ kò ní sọnù bẹ́ẹ̀ ni kò ní sórí ibú wọ́n mọ ní àárọ̀dọ̀ àǹfíkiri tó fi rí bá wá dé ẹni tó bá kẹ́yìn sí fa inna lahu ma'ishatan dhanka ìgbésí ayé tí ò ní fararọ ni ó máa lò torí kó fi ọlọ́run wá bá kò lò wa nahshuruhu yawma al-qiyamati a'ma tó bá jẹ́ yàtàyé tán ìgbésí ayé afọ́jú látògbé dìde lọ́rùn kọ́lá rọ́bì lima hashartani àmọ́ akọ̀dìkúntù basira yóò máa sọ pé ọlọ́run ọba nítorí kí lọ́ọ́ fi gbé mi dìde láfọ́jú tó yẹ pé ńgbà tí mo sì wà láyé tẹ́lẹ̀ òun rí na ọlọ́run kàdálíkà àtàtìkà àyàtúnà òfin ọlọ́run abáwọ náà ńgbà tó wà láyé fanasi ìtàhà ọgbẹ́jù sílẹ̀ ọ̀tẹ̀lẹ̀ fàkàdálíkà yawma tunsa àgbẹ̀wọ̀ náà àgbẹ̀ sẹ́gbẹ̀ látara yìí pé ní gbogbo gbèsè ayé wa tá a bá fẹ́ kó rọgbọ lillahi rabbil alamin bọ́lọ̀ ṣe ṣe kíní bọ́lọ̀ ṣe gbé kalẹ̀ la gbọ́dọ̀ lò bákan náà wà màmá ti àti bí yóò ṣe kú ó gbọ́dọ̀ kú lórí ìsìláàmù ni ya ayyuha alladhina amanu taqullaha haqqa tuqati ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùmínì ẹ páyọ̀ Ọlọ́run nípa yà tòdodo wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ kú lórí nǹkan kan ju islam lọ ìyẹn pé ẹ gbọ́dọ̀ sí islam yín náà bó ṣe tọ́ àti bó ṣe yẹ torí tọ́lọ́ ẹ gbọ́dọ̀ ṣekú ni àìpé bá ṣe wáyé láti lọ padà lọ́dọ̀ ọlọ́run ó gbọ́dọ̀ jẹ́ bọ́lọ́mà subhanahu wa ta'ala bó ṣe fẹ́ kọ́lọ́mà subhanahu wa ta'ala kí ó pẹ̀lú kọ̀ọ̀kan wa lórí islam tó yẹ kóroko ọlọ́ba ní la sharika la ọba tí ò lórogún fil ibada níbi ìjọsìn ìjọsìn ọlọ́run àìpín méjì pé sẹ́rílẹ̀ títí ṣe bọ̀ látijọ́ yẹn fọ́lọ́ ṣùgbọ́n tọ̀sẹ̀ yìí mo fẹ́ ṣe fún kínní mo fẹ́ ṣe fún nǹkan mi kódà kẹ́ni ẹ jáde bí ọlọ́run kò lẹ́tọ̀ọ́ sí kò lẹ́tọ̀ọ́ sí kò lẹ́tọ̀ọ́ sí kankan nínú ìjọsìn ọlọ́ba nìkan ló yẹ ká máa jọ́sìn fún òun ló yẹ ká máa pè dùnà ìbádàtì àwọn dùnà olùmọ̀sálà pípé tìjọsìn ní níbi tìrún wá ní àbáṣkárò àbí gbogbo pípé wa tá ń pè ọlọ́run nìkan ni ọdún àwọn olùmọ̀ọ́sẹ̀ àlà àbí pípé kéèyàn ra wẹ́ pẹ̀pẹ́ fún mi ní nǹkan báyìí òun nìkan náà ni ó lẹ́tọ̀ọ́ sí i kama anáwó laysa lahu shariku fil mulki wa tadbir bá a ti ní kò ní orogún bí ìjọsìn bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ worogún fil mulki níbi ọlá alhamdulillahi alladhi lam yattakhidh walada wàlámùyàkùn láwù sharikun fil mulk kò sí olùbákẹ́gbẹ́ fún níbi ọlá rẹ̀ pé ọlá ọlọ́run tó ní obi ṣe ń lọ ọlá ẹnìkan náà wà tó ti ṣe báyìí kódà tó lọ́n bá ní kójò mọ́ rọ̀ ó ní kójò ṣe kí ni kójò rọ̀ pé àwọn náà ń lọ ọlá ni kò sí irú ẹ̀ wá tẹ́lẹ̀ bí àbí bí ètò tí ń to ètò ilé ayé yìí kò sórogún fún torí tó rogún báyìí ní ẹ̀wọ̀ àwọn olórí táyé tọ́jọ́ máa ń ṣe ráìfà fúnra wọn wọ́n máa ń jà báyìí wọn jà wọ́n mọ́ ń ja kò sóró ogún fọ́lọ́ ẹ̀rí ó yàtọ̀ sí táyé sẹ́wọ̀n bára ń jà wọ́n bá ti ń jà bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ dàrú mọ́ra wọn lọ́wọ́ ọlọ́ni láwùkánà fi hìmà àlẹ́ àtúnì ìlọ́lá káyí pé ọlọ́run ọba mi tó wá yàtọ̀ sọ́lọ́ ni làfàsádàtà sọ́mà àti ilẹ̀ ò bá ti bàjẹ́ torí pé òfin wọn mọ yàtọ̀ síra wọn làfàsádàtà péye yorùbá ti bàjẹ́ ìwà dúró bó ṣe dúró tófin rẹ̀ ṣe ń lọ bí ṣe ń lọ ìmọ̀pọ̀ náà bá subhanahu wa ta'ala nǹkan náà ni ó kọ̀ǹtúrò nǹkan yìí walaysa hadha al-ikhlas lillahi ibtida'an minni ọlọ́ni wa bidhalika umirtu kánẹ́bí sọ pé ní bẹ́ẹ̀ láṣẹ ni bẹ́ẹ̀ láṣẹ ẹ̀rí. lọ́yìn ti pa àwọn ọlọ́run mí náà láṣẹ síwájú mi rèé wàbíðálìkà omirtu ntọ́lọ́ pa ànábì láṣẹ rí kó mọ́ lẹ́yìn ọ̀kan kó sọ láṣọ bá jọmọ lẹ́yìn ẹ̀ náà ìlànà tó gbọ́dọ̀ lórí ní abánsẹ́sì ká tó máa lẹ́yìn afa ẹ̀ tún máa nǹkan mi láwọn èèyàn lọ́wọ́ bí orò ẹ̀ lọ́nà kọ́ ájò ájò tẹ́ ní ẹ̀yìn gbà lérò ọlọ́run ní wa pé wàbí dálíkà omiritu eléyìí ni tọ́lọ́run láṣẹ wàá ná ni mùsùlùmí àkọ́kọ́ azil umma nínú ìjọ yìí tí ó kọ́ tẹ̀lé pamí kí àyà ń fi yé wa pé ní agbọ́dọ̀ sọ́lọ́run lásùn gbogbo tá a ṣe agbọ́dọ̀ ṣe torí tẹ̀sìn wa a gbọ́dọ̀ mú ìjọsìn karùn-ún mọ́bì kan pé bàbá wa nu mọ́ṣáláṣí nìkan ni o ṣùgbọ́n gbèsè ayé wa oníbàṣẹ mọ̀ṣẹ́ rárá gẹ́gẹ́ bí táwọn táwọn sí al-almaniyun ẹ̀rì tí wọ́n ń ṣe al-almaniyya táwọn sí secularism fasludin ani dawla ẹ̀pẹ́ kẹ́sìn lọ́lọ́tọ̀ bó o láṣẹ ìsúnmọ́ sáyé kó ṣe kí ni kó náà lọ lọ́tọ̀ ìyẹn ló bàtà bá ti ń rí pọ́ ń gbójú ẹ̀sìn wọ̀ ọ̀rọ̀ ayé kan nù mọ́ gbẹ̀sìn wọ̀ bí eléyìí o mọ́ gbẹ̀sìn wọ̀ kẹwàá ṣe tìlú nìkan ó débi ẹbí gan tẹ́ ń sọ̀rọ̀ nu ẹbí tó fẹ́ gbé tẹ̀sìn wọ́ mọ́ gbẹ mọ́ gbé tẹ̀sìn wọ́ bí ó débi kátàkárà bá a ṣe gbé nǹkan wa kalẹ̀ yín ẹlòmíràn tún sọ̀rọ̀ kọ̀rọ̀ gan tẹ́ pé tá a bá gbé sínú wọn o lè yóò yọ yẹn kó nu ẹ̀sìn dáadáa pé kò fẹ́ tẹ̀lé òfin tọ́lọ́ téèyàn bá tẹ̀lé òfin tọ́lọ́ gbèsè ayé náà ní rọgbọ gẹ́gẹ́ bí ayàtà fúnra nu sọ́ra alẹ́ kan torí ọlọ́run bá wa tó gbófin fún wa òun ló mọ ẹni yóò máa jẹ́ kí ìgbésí ayé rẹ̀ máa wọ́ sísí ni kódà bó bá hàn sáwọn èèyàn pé n tó da ni ìgbẹ́ni tó bá gbẹ̀sìn yẹn yóò mọ̀ pé n tí ò da ó lè sojú lọ́yìn torí pé tí ń ṣe náà tó ní amọ́nòfin ọlọ́run ẹ̀yin ẹ̀wà àwọn òyìnbó ẹ̀dẹ́kẹ́ni kan ní tó sojú lọ́yìn lọ́ ń rí wò gbèsè ayé wọn sọ́bàtọ́ lọ́run àti tòjíṣẹ́ mu. ọlọ́ni kul aghayra Allahi abghi rabba ọlọ́ni kánàbí sọ fún wa pé ṣé nǹkan mi ní tùmọ̀ mú ní ọlọ́run ọba adẹ́dá ni tó yàtọ̀ sọ́lọ́ eléyìí ìsìfọ́mù ìkárí pé kò tọ́ kí n tún mú nǹkan míì lọ́ba adẹ́dá tó yàtọ̀ sọ́lọ́ kéèyàn wá máa wárí fún kéèyàn máa tẹ̀lé kéèyàn wọ́n gbà pé òun ni tún ìgbésí ayé òun ṣe falkalku kullum dakhiluna tahta rububiyyati mun qaduna al-amri tó yẹ pé gbogbo ẹ̀dá pátá gbogbo ẹ̀dá pátá ló kó sábẹ́ pọ́lọ́run ló dá wọn òun ló ń ṣètò wọn ìyẹn ni pé nítorí ọba mú ní ọlọ́run nídẹ̀yìn ọlọ́run kí ló ní ó jẹ́ nínú ẹni tó lọ́run bá ti tó dá tó ń kọ̀ǹtóró ni káfí mọ̀lẹ́kà tàpéjúwe ọlọ́run ló dá wọn káfí oòrùn àtòtòpá kẹ́bí àwọn alimọ̀júùs ẹ̀rí àwọn tó ń bọ oòrùn tó ń bọ ta ló dóòrùn pàṣẹ ta ní tẹ̀lé ọlọ́run wàṣàmùsà wàlùkọ́mọ́rọ́ مسخرات والنجوم مسخرات بأمره مسخرات بأمره ọlọ́run ní oòrùn àtòsùpá àtàwọn ìràwọ̀ gbogbo iná ń tẹ̀ láṣẹ ọlọ́run ọba ni àbí pé òkè lọ́ọ̀mù òkè tó yẹ pé ọlọ́run ọba ló dá ọlọ́run ọba ló dókè ìyẹn ló bá tó bá dìgbẹ̀yìn gbà ọlọ́run wa suyiratil jibal fakanati sàrọ̀ ọba òkè ó kó omi àbígi lọ́mù ọ̀rọ̀ ọba ló dági àbódò ọ̀rọ̀ ọba ló dòdò wáyé lè harufu jerot ọ̀rọ̀ ọba ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ̀rọ̀ ọba ní kánábí wa sọ fáwọn olóńsà yìí pé a ṣé ẹ tún fẹ́ kí n máa mú fún àbí nǹkan míì ní tó yàtọ̀ ni wàá wá rọ́bù ṣe tó gbogbo nǹkan kò sí nǹkan náà lórílẹ̀ kálọ́lọ́ nǹkan ló dá ọba ló dá ọba tó dá gbogbo nǹkan ni tó sì mọ̀ sí tí sì ń kọ̀ǹtò rẹ̀ tí sì ń fún lẹ́tọ̀ rẹ̀ tó bá fẹ́ kó mọ ọbẹ̀ ní òmò ọbẹ̀ tó bá fẹ́ kó mọ̀ sí mọ́ kò ní í sí mọ́ wàlá tẹ́kisìbù kullu nafsin wàlá tẹ́kisìbù kullu nafsin ẹnì kankan wà á ní iṣẹ́ kankan àbí pé yẹ náà ni ó gbẹ̀sìn kullu nafsin bima kasabati rahina ìyẹn pé ntẹ́ńkálukú ń ṣe níṣẹ́ àti fi dógò fún bójẹ́ dáadáa ni yóò rí bójá burú ni yóò rí ntẹ́ńkálukú ń ṣe níṣẹ́ àti fi dógò fún wàlá tẹ́sírò wá sírò tún wí sírò òkúrọ̀ ẹnìkan onírú ẹ̀sẹ̀ ẹnìkejì nígbà tí mo pè é kẹ́sẹ̀ tọ́lọ́ntẹ́ ilé ẹ̀wọ̀ lẹ́yìn ṣeun hàn ní di ẹbọ tí ń ru èmi wọn sì ní di dáadáa ti èmi náà rù yín ọlọ́ni tilka ummatun kọ̀dìkálà ti láà ma kásábàt wàlà kún ma kásàtò wàlà tó sàlùnà àmà kánú yàmàlónù ọlọ́ni àwọn tó ti ṣíwájú ti jẹ́ tí wọ́n ẹ̀yìn náà ṣe ti yín wọn níbi ní tẹ́ ṣe tí wọ́n ṣe wọn sì ní bí àwọn náà ní tẹ́yìn náà ṣe nkálukú ní òru tiẹ̀ ẹnì kò ní lu ẹ̀ṣẹ̀ ẹnì kejì ìyẹn ló fà láyé wọ́n yẹn kọ́ ṣe ń bi tí ò dáa nígbà tẹ́lẹ̀ mi ṣiṣẹ́ ń sìn ṣé tó bá di gé ní sísá àjọ àjọ pé kọ́ ni èmi náà kú ní ṣiṣẹ́ náà mọ́ hùn ọmọ bá lọ ní ayé náà tí mo ń ṣe yìí o tán kó mọ̀ sí mẹ́lẹ́ ń bi iṣẹ́ tán tún mọ̀ pa bí iṣẹ́ jẹ tẹ́sí jọ gbowó oṣù bákan náà bẹ́ẹ̀ ni àbẹ̀ kọ́ ẹni tó wá ṣiṣẹ́ takuntakun ó lè mọ̀ sí yàtọ̀ kankan fún un kó lè jẹ́ pé ẹni tó tún pa bí iṣẹ́ jẹ ọ̀gá tún lòun ó jẹ tí ó tún gbà jùlọ ṣùgbọ́n láyé ní iṣẹ́ tọ̀run ẹnì kò ní irú ẹ̀ṣẹ̀ ẹnì kejì bákan náà kò ní kó dáadáa rẹ̀ summa ila rabbikum marji'ukum ọ̀dọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala ní padà sí o ọ̀dọ̀ Ọlọ́run ní kálukú padà sí fayunabbi'ukum bima kuntum fihi takhtalifun ìtẹ́ wọn ń ṣe ìyapẹ́ ẹnu sí láyé tẹ́ ẹ̀ yín yé Ọlọ́run bá subhanahu wa ta'ala wà fún kálukú nírò min khairin wa shar níbi dáadáa ní àbábúrú kò sì ní jẹ́rò lásán yóò fi kálukú lẹ́sẹ̀ tó ṣe kò sí bómi tó yẹn ń padà lọ yọ̀dọ̀ ọlọ́run ọba lọ èèyàn gbọ́dọ̀ máa ṣiṣẹ́ de ọjọ́ tí ó pàdé ọlọ́run ọba ọba àlékè ọlá ọlọ́ni lọ́wọ́ alladhi ja'alakum khala'ifal ard ọlọ́run ọba ló fi yín sórí ilẹ̀ pé kẹ́ ẹ máa gbélẹ̀ ẹ yakhlifu ba'dukum ba'dan bọ́n kaba ṣe lọ́nà mi ò mọ̀ dé bọ́n kaba ṣe lọ́nà mi ò mọ̀ dé bọ́lọ̀ ṣe ṣe wá nù pé ká máa gbélẹ̀ wastaklafakumullahu fil ard ọlọ́run ṣe wá lẹ́yìn tí ó máa gbé ní ilẹ̀ lẹ̀ wasakhara lakum jami'a ma fiha gbogbo tó wà ń bẹ ni ó tẹ̀ lórí ba fún wa ọlọ́run ní aṣeyín lẹ́ni tí yóò máa gbé orí ilẹ̀ lẹ̀ nígbà tí wọ́n jẹ́ mustakhlaf la jẹ́ èèyàn kẹnu kọ̀ọ̀kan wa ẹni tán fi dógò sórí lẹ̀ ni ìtumọ̀ rẹ pé ọ̀lẹ́ ṣe bó ṣe wù ẹ́ tó bá ní wọ́n fi yàn ló lé síbi kan yẹn pé wọ́n gbé ẹ síbi kan ni ìwọ kọ́ lọ wà ń bẹ̀ fúnra rẹ bó bá ṣe ní ọ ṣe náà lọ́ọ́ ṣe ọ̀lẹ́ ṣe ń tó yàtọ̀ sí ìtẹ́nikọ́ ṣe wàrọ́fà àbádọ́kùn fáwọkọ̀ bá àdín ń dárọjà ọlọ́ni àwa gbé ìjọra yín lọ lórílẹ̀ agbẹ́yìn jura yín lọ fi rísìkì níbi àrísìkì ni filẹ̀ mansip níbi ipò ní àti bí àwọn nǹkan mìíràn táwa náà mọ̀ ọlọ́run la agbẹ́yìn ga jura yín lọ lórílẹ̀. ورفعنا بعضكم فوق بعض درجات ليتخذ بعضكم بعضا سخريا ọlọ́run la gbéra yín ga jura yín lọ kẹ́nìkan lè bá mẹ́nìkan lẹ́ni tí ó máa lò ẹ̀rí sábàjọ wà ń pò kánà ilé ayé òní rọgbọ káìpé nǹkan kánà gbogbo wa jẹ́ àní tẹríba fúnra wa ọlọ́ni ká lè bá máa ríra wa lò náà ni pété tá wà ń pò kánà ilé ayé kò lọ bí ṣe ń lọ yìí ọlọ́run la gbẹ̀ngà jura yín lọ liyabluwakum fima ataakum ìgbéga jura wa lọ́hùn àdẹ́wò lọ́lọ́run fi ṣe fún wa ẹn tó lówó àdẹ́wò ni owó tó ní láwùjọ tó ń jọ ìyókù lọ àdẹ́wò ni ẹni tó nípò tó ń sakọ́kọ́ àná nípò àdẹ́wò ni ẹni tí ò ní náà àdẹ́wò ni nínú tí ẹni tí ó nípò kọ̀ọ̀kan ládẹ́wò ni kó ṣe ó lè dúpẹ́ rẹ̀ bákan náà ẹni tí ò tó tí ò lówó tó tó ń lè ṣe sùúrù torí pé táwa mọ̀ ládẹ́wò láwùjọ òun lẹni tó yẹ pé ní ìtò ní kéré àti dáadáa àtàìdá ládẹ́wò ọlọ́ni wànàbùlùkùn bí sáré wàlìkẹ́yìrì fìtìnà àti dáadáa àtàbúrú ni àdánwò lọ́dọ̀ ọlọ́run ọba torí pé ń kálukú lọ́lọ́run bá ń wò bí ṣe ń ṣe lórí ntọ́lọ́run fún un fíìmà àtàkùn lórí tọ́lọ́ fún yín ọlọ́run ti ṣe àdánwò fún yín ni amal insan idà lé ẹ̀rọ mọ́nìyàn nígbà tá bá ṣe fún fa akọrọmọhù tá a bá pọ́nlé ẹ wọn kẹ́ o àpọ́nlé wọn àdánwò lọ́lọ́run pé ṣùgbọ́n wọn ò ní rí ládánwò ìyẹn ni wọn fi ṣe fáàrí nígbà tá bá ṣe bá dánwò yóò lówó ó lè wà nípò lè jẹ́ ọlọ́lá kan wọnà àmọ̀wò tá a tó fún nídẹ̀ra ìdẹ̀ra yìí àdéhùn ni fọyàkú lọ́rọ́ bí akọrọmọni ó máa ka èmi lọ́lọ́run pẹ́lẹ́ ó lè máa wù níwà gẹ́tà yìí wọ́n gbá ah ẹni tó fi nǹkan yìí sakọ àpẹ́lẹ́ nìkan ní rí kò rí nígínní kò rí lánàá o bọ́lá ṣe wá dẹ̀ òun lọ́rùn wá sọ kejì náà pé wà mọ ìdá mọ́tàlá hù tó dẹ̀ wò. ẹ̀pádà olóko méjèèjì fakọ̀dárọ̀ àléhì ìsìkọ̀ tó pé jíjẹ múmu rẹ̀ fún mọ́ ìgbà tó sọ tẹni tó ti ń jẹ tí mu ti ń gbádùn ọlọ́run ládẹ́wò ni ẹni tí ò nínú ọlọ́run ládẹ́wò ni fayakulu rọ́bì àhánà ni olùkọ́ ah, ọlọ́run ti ṣe kankan báwa kò ní ṣe sùúrù ọlọ́run yẹn pẹ́rẹ́ àwọn ó lè gbẹ́bọ ó lè lọ́lọ́ba subhanahu wa ta'ala sọ fún wa pé liyabluwakum fima atakum àtẹnitá fún àtẹnitá fún agbẹ́yìn sórí ilẹ̀ yìí pé jura yín lọ ká lè bá a ṣàdánwò fún yín kó lè bá a máa jẹ́dánwò lórí ń ta fún yín inna rabbaka sari'ul iqab ọlọ́run ọba ọba yára jẹ̀yẹ̀ yà ni ọ ọba tó yára jẹ̀yẹ̀ níyà ni. Yani wà innahu lágọ́fóró rọ̀hìn bákan náà ló jẹ́ ala ló jẹ́ aláforíjì ló sì jẹ́ aláàánú ẹ̀wọ̀n pé méjèèjì lọ́rùn papọ̀ ń bí tọrọ ara ní o pé ní kó ìyá ni ọ̀ lè bọ́ mọ́wọ́ náà lọ tó yẹ pé àánú ọlọ́run lọ́rọ̀ sí wá ọlọ́run ọba lọ́ba aláàánú ọba aláforíjì ọba oníkẹ́ ọlọ́run sọ láyé pé bí á ní sọ fáwọn ẹrú mi pé anal gafuru rahim èmi lọ bá aláforíjì tí máa ń kẹ́ni wà á ná azábi wal azábi alim bẹ́ẹ̀ náà nìyá mi lágbára fún èrò méjèèjì eléyìí mi ń bá bi at-targhib wa tarhib mi bá bi ìṣenilójú kòkòrò síbi àánú ọlọ́run àti mi bá bi ìdẹ́rùbá níbi ìyà ọlọ́run méjèèjì lọ́nà ọba subhanahu wa ta'ala lónìí lọ́dọ̀ ìyẹn ní fi sọ̀rọ̀ àlùjànnà fún wa kó máa jẹ́ nú àánú rẹ̀ tí ó ti fáwọn ẹni rẹ̀ bákan náà ní sọ̀rọ̀ ìyà aná fún wa kó máa jẹ́ ìdẹ́rùbà fẹ́ni tó bá ń wúrú wáyé eléyìí ní ìparí àyà yìí tọ́lọ́ba subhanahu wa ta'ala ń ṣàlàyé fún wa nípa ìṣesí bá a ṣe jẹ́ lórílẹ̀ pé kàlá ìfẹ́ntà fi sórílẹ̀ ni wá ọ̀kan lè ṣe bó ṣe wù ẹ́ ọ̀ọ́lẹ́rìn bó ṣe wù ẹ́ ẹni tí kankan gbọ́dọ̀ gáìdì ni wá onílùfín ọlọ́run anábà muhammad sallam ó ní àdúnìyá sídìnnìl mọ́min ilé ayé tá a wà yí ẹ̀wọ̀n ló jẹ́ fún mi ní òdodo ẹ̀wọ̀n ló jẹ́ fún mi ní nítorí pé tó wà lẹ́wọ̀n ó níbi tó lè dé ó láwọn òfin tó dé wàjánà tó lè káfíìr àlùjánà ló jẹ́ mú kèfèrí torí pé ní àlùjánà ni òtítí ké gádìláyò tí fẹ́ ogun tó wẹ̀ lọ lè ṣe ẹ̀rí kèfèrí nílé ayé kò sí tó dé yóò mutí yóò ṣe sìná yóò ṣẹbọ gbogbo ẹ ní ó máa ṣe ṣùgbọ́n mú mi ní àwọn nǹkan tó dè ń wà o tó gbọ́dọ̀ máa ṣọ́ra ẹ̀rí àwọn tí wọ́n gbà pé nǹkan òde wa lè ní pé wọ́n fẹ́ ká firi al-hurriyatu al-mutlaqa èpè freedom totally àwọn sọ àwọn mùsùlùmí sọ pé àwọn ò ní freedom total freedom kò sí fún mùsùlùmí tó bá máa ti ń ṣe ẹ̀rí àwọn tí wọ́n mọ ọlọ́run láwọn ìlú àwọn bí àwọn òyìnbó ní àbọ̀ nǹkan mi iná ń jà fún fídọ́ọ̀mù àwọn mùsùlùmí ò bẹ́yẹ kán jà fún náà wọn ò pé ìjà fídọ́ọ̀mù nígbà mìíràn gbà burú wa àwọn ẹ̀tọ́ láwọn onímọ̀ wa sọmọ́ pé ìdajì ara nìkan làwọn máa kọ́fà láwọn obìnrin ẹ̀ pé fídọ́ọ̀mù wọn náà ń jà fún pé kò sí tó yẹ kó máa kọ́bù àwọn láti má ṣe tó wà ìtumọ̀ rẹ̀ ni ìgbìmọ̀ tó mọ̀ pé anta muqayyad bí shari'ati Allah tọmọ pé òfin ọlọ́ndè wọ ọmọ pé anta lasta hurran mutlaqo ọ̀ ẹ̀ ṣe tó wà tó free totally láti mọ ṣe bí òṣèwò lórí ilẹ̀ tọba gbọ́ kẹ́lìmọ̀ kàláìf ó wá látara jámọ̀ khalifa ẹgbẹ́ tá a yẹn síbi kan ní ọ́ tọ́ lè ṣe bó ṣe wù ẹ́ tọ́ lè jẹun tó wù ẹ́ tọ́ lè lọ́bi tó wù ẹ́ tọ́ lè sọ tó wù ẹ́ tọ́ lè mu tó wù ẹ́ àbí kó jẹ́ pé ẹni tó ní ọmọ gbélé ní tó ní ọmọ jẹ tó ọmọ mu náà lọ́gbọ́dọ̀ sí kínní lọ́gbọ́dọ̀ máa jẹ lọ́gbọ́dọ̀ máa mu bákan náà ni ní gbogbo ń ta bá wá ṣe lórí ilẹ̀ àwa àdánwò ni ìdánwò ni ìyẹn ló fà ní kálukó fi gbẹ̀sán tó wáyé wá sí ẹ̀rí ìdánwò yìí sì rèé ẹ̀ẹ̀kan náà ni kò sí kárí òfa fún pé ìbí wọn tún ṣe ní nígbà ọlọ́ni iná akẹ́lẹ́mọ́tò wọ́n kọ ìlú àìkàn sọ bẹ́ẹ̀ ni o kò sí dá padà kan mọ́ kálukú ya ṣiṣẹ́ rẹ̀ ká mọ̀ pé ìdánwò tọ́lọ́ ń gbé lẹ́wà lọ́wọ́ ọlọ́run béèrè bó láwa ṣe wá ṣe tá a fi pàdé ọlọ́run tá a fi jẹ nìkan lọ́dọ̀ ọlọ́run torí pé ọlọ́run bá tí ó gbé dẹ̀rí fún wa ó ní iná ọ̀rọ̀ bá kàṣẹ rí ọ̀lẹ̀ ẹ̀kọ́ ọlọ́run bá yára jẹ̀yàn níyà ni o bó ṣe wá ń jẹ̀yàn níyà náà wà ináwó lágọ̀fóró rọ̀hìn ọba àlùgọ̀fóró ọba tí máa ń forí jini ni rahim tí sì máa ń kẹ́ni abẹ́rẹ́ ọba subhanahu wa ta'ala kó forí jẹni kọ̀ọ̀kan wa kó kẹwa kó ṣe wa ní ẹni ire suratul an'am náà ni àparí kọlọ́n kí o ṣe sábàbí dáadáa fún wa gbogbo ta kún bẹ́ẹ̀ kọlọ́n jẹ́ kí a lè lò gbàtí abatuma bẹ̀rẹ̀ sura mi náà kọlọ́n subhanahu wa ta'ala kó mẹ́ta sọ̀rọ̀ náà ní rọrùn fún wa wa sallallahu wa sallam ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. Thank you.